àrídùnnú mi má jẹ́ kó dàrí sunkún mi o bàbá àrídùnnú mi o àrídùnnú mi má jẹ́ kó dàrí sunkún mi o àrídùnnú mi má jẹ́ kó dàrí pòṣé mi o láyé àrídùnnú mi o àrídùnnú mi má jẹ́ kó dàrí sunkún mi o ohun tó ń pa mí láyọ̀ kó má pa mí lẹ́kún ni mo ṣe tàn ọ́ wá o ọlọ́run aláyé àrídùnnú mi àrídùnnú mi má jẹ́ kó dàrí kò ṣe mí o àrídùnnú mi má jẹ́ kó dàrí sunkún mi o bàbá àrídùnnú mi o àrídùnnú mi má jẹ́ kó dàrí sunkún mi o ohun tó ń pa mí láyọ̀ kó má pa mí lẹ́kún ni mo ṣe tọ̀ ọ́ wá o ọlọ́run aláyé àrídùnnú mi má jẹ́ kó dàrí kò ṣe mi o oríṣiríṣi ogún ni ọmọ ń jẹ lára bàbá irú ogún wo lọmọ ó jẹ lára rẹ o mo ti wà lórí láì náà kò ṣó mo wà lórí láì fún mi ah, mi ò rẹ́ anybody ṣá no problem fèyí kọ́gbọ́n o nítorí ọ̀la oríṣiríṣi ogún ni ọmọ ń jẹ lára bàbá ee irú ogún wo lọmọ ó jẹ lára ìwọ o fèyí kọ́gbọ́n o nítorí ọ̀la ó yá gbọ́n o ọmọ mi bóyá lọ́la o lè rìnrìn àjò mọ̀mọ̀ gbàgbé o ibikíbi tí o bá lọ nílé ayé o mà sìn ọlọ́run aláyè o rántí ọmọ ẹni tí o jẹ́ o má gbàgbé ilé ibikíbi tí o bá lọ nílé ayé o mà sìn ọlọ́run aláyè o ẹ̀kọ́ mo kẹ́ o má gbàgbé o bó dọ́là ibikíbi tí o bá lọ nílé ayé o mà sìn ọlọ́run aláyè o ẹ wo ohun tí àìgbọràn ṣe ò lè dẹni o ó ti bà ohun ẹlẹ́wà jẹ́ ẹ wo ohun tí àìgbọràn ṣe ò lè dẹni o ó ti bà ohun ẹlẹ́wà jẹ́ ó ṣe o ó má ṣe o ẹ wo ọ̀nà tí ikú gbà wá sáyé èso ta ní ká má jẹ lọ́gbàá yìí dẹni o èṣù ti fi fún efa ó má jẹ́ ẹ́ ẹ wo ọ̀nà tí ikú gbà wá sáyé ó jẹ́ ó tún fádàmù jẹ́ ikú wọlé ayé àìgbọ́ràn o òun ló pa Éfà o àìgbọ́ràn o ṣóun ló padà mọ́ o àìgbọ́ràn o òun ló pa Éfà o èso ta ní ká máa jẹ Éfà máa ti jẹ àìgbọ́ràn o òun ló pa Éfà o you are welcome to this platform Bola Folashade is my name okay Bola Àfọláṣadé is my name ẹ kó ṣì dànù síbí ẹ̀yin eléyìí. Yes, you know, before I pray, before I start my program, I always pray. Okay, let's pray. Heavenly Father, eternal rock of ages, Bola say thank you for this moment. I worship you, Lord, because you are the Alpha and Omega, you are the rock of Sharon. There is nobody like you from east to west, north to south. Father, please receive my praise and thanks in Jesus' name. I cover my people, my children with blood of Jesus Christ, and I cover myself blood of Jesus. Oh Lord, I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Every plans of the enemy against our life, Father, destroy that plan in Jesus' name. Frustrate every power, frustrate every evil that wanted to frustrate our life in Jesus' name. Hmm. Darling Lord, we say thank you because you always answer prayer. The enemy that I always look for my downfall, always look for my for evil for me, Let evil that they wish me be their portion. Those who wish me good, let goodness and mercy be their portion. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord, because you are God. For in Jesus' wonderful name I pray. <laughs> you are welcome to this platform. I can't see anybody, but I believe people are here. I don't know what happened. I can't see anybody on the platform. I believe, shall let me check in another phone. So I have a, a message. Prime Boy has a message for Mohbad's father and mother. So I have not talked about that boy before. I will talk about him now. Torí ẹni tó bá ti gbégbé ìràgùn kẹ̀kẹ́ máa ní kó máa lago. Ẹni bá ṣe kí ni tó bá gbé ìràgùn kẹ̀kẹ́ máa ní kó máa lago. Kí ni Lizzy tún sọ? Yẹn gbọ́ spooky reduce uh, her energy because trust me, this woman has energy. But I should have just dropped a movie, whether even if you know the cinema, even if it is on YouTube, This is enjoy. I should I should really love Yes. I want to check my platform maybe because I, I can't see anybody here and I, I believe somebody is here by now. You can comment, okay, comment on your status. Yes, somebody is ah somebody is here. I can Oh no, to Bola especially come on to Bola. So first, before I send the message, I played the the I delivered the message that uh, Prime Boy have for Mohbad's father and mother. I want to tell you that strongly strongly i'm still on the Mohbad justice for Mohbad right. so téèyàn bá dọ̀bálẹ̀ farara kò ní kó má ga láyé ẹ̀ o ó ti yé bẹ́ẹ̀ yẹn kí òwe kó jẹ́ ti àwọn àgbàlagbà and àwọn tó bá ní ọgbọ́n tó bá wà lábẹ́ platform mi tó bá lóye tẹ́lẹ̀ tọ́rọ̀ mi ò bá yé i believe almighty god will open your ear will open your eyes and will open your heart to receive understanding and the law will interpret it to you and uh, wo èmi gan náà tí ọlọ́run fẹ́ lò àti tí mo fẹ́ sọ̀rọ̀ yìí de ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò ní dá mi lẹ́bi kò sì ní dá bọ̀ tó máa dá ìkà lẹ́bi ó sì máa dá àwa láre lórí òtítọ́ ni mo wà ní tí n bá fẹ́ fún ènìyàn ni mo fẹ́ fún ara mi ní tí n bá ara mi ni mo fẹ́ fún ènìyàn especially tó bá jẹ́ olódodo àwọn tí ò lè jẹ́ ọ̀rẹ́ mi láéláé àwọn náà ni ìkà ènìyàn the wicked souls cannot be my friend no matter what especially when they are not yet repented from their sin. So you are welcome to this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. So before I continue deliver the message to the father of father and mother, and I want to tell you, for the two of them, Mubarak's father and mother, the father is better than the mother. Okay? The father is better than, according to the physical eyes, uh, physical eyes, and the knowledge um, the father is better than the mother okay and in the beginning you can see me I put support for the father because not a, I don't support only for everybody we just want justice okay we want the secret of the wicked to be exposed but in the beginning we never because even when you look at me when I started analyzing there's something that was coming later to the public mm, that we don't believe it okay and see me person Liam on my platform I'm not supporting Wunmi but I support Liam because Liam cannot talk and when you have a people when you have people in your table on your court if you are a lawyer or you are a leader or you're a judge and you got people in your or your or your chamber in the you got two cases in your in the front of you and other people can talk they can defend themselves the person you should defend as a lawyer as a good person is the one that cannot talk okay huh. the one that cannot talk need more assistance than the one that can expose i mean explain themselves So Liam at this junction, if you don't know, he cannot, he cannot explain himself right now, and he doesn't know up to now what has happened to him, and what they are doing to his life, and what they have done to him. All right. So when you see me, don't don't use Liam for a woman. It may be a daughter of a woman, but I tell you, when a case is like this, is later the child is no longer a woman alone because just the way we we claim the the one we believe that is the father or without the without the blood now but the one we believe that actually leave the boy for us for the world now left and go and never return is Mubad, and everybody on this earth everybody including me and other people we are fighting for him to get justice even when he died when I, I mean even in his grave when he's in heaven the justice why do you know many people are just fighting for justice justice if this person shout justice eléyìí náà máa shout justice b we shout justice c we shout justice they don't know because they just follow crowd because this one just saying it and they say they follow people follow them The gods crowd The gods, you know they don't know reason why they are doing things okay And I want to tell you, I want you to get into your skull today. Instead of you to use Liham as a score to score the score, use Wumi if you know, if you are very sure that Wumi is the one that came Mohbad. Don't use the boy for score Because even they said the uh, eh, all the wealth, all the money, all the royalty that they have, that Mohbad work for, and they said they want to give the money to the boy. The money can finish. Okay? The boy is not telling eh wọ́n wá ní wọ́n wá gbé eh Wumi also plan to will on her own to will all the things for Mohbad I mean for Liam. Liam ò sọ fún Wumi. Liam never said Wumi to do that. Anybody playing crime me planning to be, I mean, showing the criminality in them. Now, I don't think Wunmi and the boys send anybody. And I'm telling you, I'm not against Baba Mohbad. And I'm not me or J or mi Because every day we learn, every day, the more you will live, the more we learn. We are learning every day. Okay? If anybody wants to, because I notice that a lot of people are hiding under the Wunmi. I mean, under the hatred, and they know that Wumi is a cheater. He never loved the boy, the guy, according to what they said. Anything happened under the, I'm not saying all of you are lying. But at the same time, some people who hate Mubad and kill Mubad systematically, if the boy, I'm still telling you because up to date, Liam have not, the DNA tests have not been conducted. You can't say maybe the boy belongs to Mubad, really or not. And the family of Mohbad, who are even related to Mohbad, uncle, that is one of the brother, junior brother, I mean, senior brother to the father the other day, I don't know. Is I mean, I had his voice note on the YouTube on one platform because I blocked them. I don't normally follow it, but once in a while like that, okay? And the boy, the person was saying that even if Liam is, even if it's not their son, they are going to take, they are going to adopt him for Mubad, If they discover later that Liam or DNA test is on, another person said the same thing. And the angle I'm now looking at now is that the little boy, since the day Wumi came out and started swearing again, people are cursing the boy. And people, Wumi started cursing again on that boy. Wumi systematically cursed the boy again. You think it's only those people I don't know Anyanya àbí kí ni wọ́n ló ń jẹ́ all the other people that cause it's not only those one Wunmi also came out so start cursing and since that day I said oh I said it that they hate that boy and really they hate him if anybody in my family now said they love me and they say they love maybe they said they love uh, me maybe when I was small they wage war against my father and they kill him for me to suffer because definitely especially those children who have yet not mature, they suffer it when their father die when you when you lost your father or your mother when you are young Ọlọ́run nìkan ló máa ń wọ ọmọ ní búrẹ́dì o you understand me so since that day I have another second thought what God the Holy Spirit was telling me what my instinct was telling me what the Spirit of God was laying in my heart and I believe okay this is it you understand me the boy is an innocent The boy is the only innocent I've seen. When you want to talk now, wọ́n bá sọ̀rọ̀ nípa bàbá Mohbad àwọn èèyàn kan bú bàbá Mohbad ní àwọn ibì kan ọ̀rọ̀ kan tó sọ àwọn kan sọ̀rọ̀ nípa ìyá Mohbad èèyàn mọ̀ àmọ̀ pé èèyàn náà ti lose senses ẹ̀ because ní tó fẹ́ jẹ òjò gbọ́n mọ́ ó fẹ́ jẹ màálù ó ti ń pe ó fẹ́ jẹran ó ń pe tó ti pe màálù ń bọ̀ dá she doesn't and when people don't have the fear of God you cannot expect much from them they can do and undo. And when people love money too much, there's nothing they cannot do for that money, okay? So because now they say, ah, I'm talking for women. I'm not, God forbid. I'm talking for Liam because I noticed that these days, when the woman himself, I mean herself came out to swear to curse Liam. You don't know if Wumi came to curse Liam. Wumi is ready to forgo Liam to even systematically tí màjọ́rọ̀ tàti sọ àbí àwọn èèyàn ti gbàdúrà gan fọmọ náà a lot of people also praying for that boy that you cannot know kì í ṣe Wùmí náà ń gbàdúrà fún Wùmí ready to destroy the boy for him I mean for her to be covered for their secret to be covered Wùmí is ready to defend herself to the level to attack that boy a lot of people and the boy only you know ilójúnà ju ọ̀run lọ what people just say everybody demo ni wọ́n wà lórí social media àti a lot of people gan nínú ẹbí àtara àwọn tí ò tí ì rírí ayé rí tán bá ti rí nǹkan kékeré àbí tán bá rí táwọn èèyàn bá kàn sọ̀rọ̀ fún wọn they just nǹkan tó sọ jáde yẹn bí àwọn politician kan máa ń sọ pé bó rójú mi bó rínú mi dẹmọ ni mo wà àwọn èèyàn máa ń dẹmọ gan inú jìnnà ju ọ̀run lọ mo máa ń so. a lot of people don't know the meaning of that o ò lè ṣọnú èèyàn kó o mú àfi tọ́lọ́run bá kàn fẹ́ fi wọ̀n ẹ́. and with this kind of spirit that God gave to me I got the design spirit I do tell people that when you come around me the Lord will reveal you to me èyí tí come around me púpọ̀ gan the Lord will reveal it to me alájà ká tí wàá máa sọ̀rọ̀ wàá ti sọ́tàn kó tó mọ̀ ṣé ti yé bẹ́yẹn and I do want people if you are a bad person please don't get close to me I have no secrets my own secret is outside and these days I don't have anything to hide I'm not ashamed of so far I'm not a thief if you people punish me for whatever I've said or I blog something and some people who are more than me they want to show me that I've ever wọ́n ipa jù ẹ lọ ni kò that's way God want to I mean that's that's what God want for me but some people want it for me at that moment and if God allowed it and he want me to be doing something eh? ṣó ti yé yín bẹ́ẹ̀ i'm not fighting for women okay Liam cannot talk and everybody are ready to use Liam for scores if you don't know it get it to your squad a lot of people are still pre pretending as if they love that boy or they love Mohbad they hate Mohbad and that's why people succeed in killing him They hate him to the level that he got nobody to rescue him. Somebody like her, we couldn't hear him when he was shouting, crying for assistance. People should save him that he doesn't want to die. I don't know him then. And I don't, I cannot know him again. And we didn't hear the story. Tàbá gbọ́ a máa gbálẹ̀. Àwọn ọmọ tí ò tiẹ̀ rè wa tí ò tiẹ̀ tó ń rude. Tàbá rí pé nǹkan kan fẹ́ ṣe, wọ́n máa speak fún wọn. Kó dẹ̀ jẹ́ pé wọ́n tún máa fi ibi sán fún wa. We have done it for many people on this social media. Although we are not being paid for it, but I thank God for God. I'll be rewarded that my daughter will eat whatever I've cooked. Because mo mọ̀ dájúdájú nínú ara mi pé oore ni mo máa ń ṣe mi ò kì í ṣèkà. All right? <sighs> I'm not speaking for Wunmi o. I'm speaking for Liam. because agbẹjọ́rò ọmọ yẹn ọlọ́run ni àwọn tó máa sọ pé nìkan ni bàbá ẹ̀ báyìí tí ò bá ń ṣe Mohbad mo kàn ń sọ ni o tó máa ní ẹnìkan ni bàbá ẹ̀ àwọn tó ní bàbá ẹ̀ gan tí wọ́n bá ti jáde láti ṣe DNA tí wọ́n dey boast of him a lot of people reject him and the person who accepted him I mean accept, accepted him is dead. the àwọn èèyàn ìyá ẹ̀ gan kò wà bold because ó ti gbàgbọ́ pé ó kẹ́ tán bá tẹ̀ wá mọ̀ pé kì í ṣe Mohbad ló ní ọmọ yẹn so àṣírí òun máa tú nìyẹn wọ́n á fi ra gbá wọ́n á fi ra wò a lot of things will be open and a lot of things will be àṣẹlẹ̀ ṣé ó ti yé bẹ́yẹn àlàwọn tó dẹ̀ ń jà fún royalty náà àtàwọn tó bá sọ pé wọ́n fẹ́ gbé royalty dání àtàwọn ọ̀rẹ́ friend àwọn enemy àwọn unfriendly friends tó jẹ́ pé wọ́n fẹ́ jogún Mohbad abómọ́pọ̀ rẹ̀ ń jogún ni ẹbí àtàrà máa jàlé ogún ènìyàn ó ti ṣẹlẹ̀ sáwàárí mo wà mí tí tó five months nígbà tí bàbá mi kú kò pé forty ní kò pé after eight days kò pé few days ṣá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti ń jà wọ́n ń jà lórí ogún bàbá mi débi pé àwọn ọmọ bàbá ẹ̀ àwọn ọmọ ìyá ẹ̀ wọ́n yọ àdá ti ara wọn tó ń fẹ́ ṣe ara wọn pa ní ọjọ́ tí wọ́n ń jà lógún ológun wọ́n yọ àdá mọ́mì mi wà láyé my mommy told me wọ́n ń pín ìyàwó torí bàbá mi ní my mommy is the legal wife my mommy was loved very well because she never from that state from Kwara state nígbà yẹn tó ń pè Kogi lónìí so Kogi people that time nígbà yẹn wọn kì í fún ìkà níyàwó because wọn bìlì pé wọn láìkì iṣẹ́ oko iṣẹ́ kòkó ni kò sí wọ́n ṣe ní owó tó they will have oko kòkó wọ́n máa ń believe ohun tó ń bá ń farm wọ́n like nípa ọ̀gbìn they will farm whatever they want to eat kò sówó tán lè ní tó lówó tí lọ́ọ̀yà bá ní tó bá jẹ́ lọ́ọ̀yà ní ìlú wa ní àkókò nígbà yẹn ó máa ní garden sẹ́yìn tó máa ti gbin iṣu tó máa ti máa gbin láti gbogbo nǹkan tó ń fẹ́ jẹ àtẹ̀fọ́ ṣe ti yé so all those people they believe that we are workaholic they don't give wọn kì í fẹ́ kí wọ́n fẹ́ àjàjà wọn tó bá value ọmọ wọn wọn fẹ́ kán fẹ́ ìlú wa go and ask my mommy told me all the story wọ́n ń pín ìyàwó dádì mi wọ́n yọ àdá sọ́wọ́ ẹ̀gbọ́n a máa jogún gbogbo nǹkan nso ń sọ yìí ó ti pe ṣẹlẹ̀ tipẹ́ torí pé a wà lórí social media ń sìn làwọn èèyàn ṣe wá wòye kó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni àìrìnjìnà lèyàn ò rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ a lot of things in ṣẹlẹ̀ tí n bá rí àwọn nǹkan míì tó bá ti ṣẹlẹ̀ tí n bá kàn pé àwọn ilé wọn ó ṣẹ̀jẹ̀ bàbàrà fún wọn wọn máa sọ wọn máa gbà bí ẹni gbàgbà ọtí lórí kìíní wọn máa fi boost page you know it's good but when you look at me it's not everything that I talk about gbogbo sóyè tó máa ló jáde kò ṣe pé mi ò ẹ rí i pé mi ò I don't lobby I don't I don't I don't worry okay because mo gbàgbọ́ nínú Ọlọ́run pé èmi ò ní bá ti yàn jẹ́ láti sọ pé torí èmi ò ṣe nǹkan tó pé mo fẹ́ fi bá ti ẹnìkan jẹ́ tèmi bá ṣe nǹkan tó bá hàn ti ẹni yẹn gangan mo fẹ́ kó kúrò nínú ẹ̀ ní kí n dẹ̀ sọ fún yín pé orílẹ̀-èdè nàìjíríà a kó dára a fẹ́ kí àwọn èèyàn break up kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ kọ́ máa máa bìlí pé wọ́n bá dísọ ayé èèyàn wọ́n dẹ̀ máa bìlí pé wọ́n máa go scot-free pé orílẹ̀-èdè náà ó ní òfin kọ́ máa máa sọ pé kò sófin lórílẹ̀-èdè nàìjíríà òfin wà ń bẹ̀ àwọn èèyàn kàn fọwọ́ padà òfin náà lójú ni all so once and i mean again and again i'm not speaking for Wumi, and i cannot speak ohun tí tí wọ́n bá sọ wípé Wunmi ò ní ọwọ́ nínú ẹ̀ màá wá gbàdúrà fún tó bá ní kò lọ́wọ́ nínú ikú Mohbad màá wá gbàdúrà fún bọ́ ní ọwọ́ lọ́wọ́ báyìí nìyàn ẹ lè sẹ́pọ̀ ọmọ ẹ ní àkàìmọye tó bí ọmọ ẹ tó fi ṣe sàráàfù ayé káṣílẹ̀ má moye àkàìmọye tó bí ọmọ ẹ tó fi ṣe tutù ayé kó ba lè kóun ba lè jẹun àkàìmọye tó bí ọmọ ẹ tó pa àkàìmọye tó bí ọmọ ẹ tó ẹ̀tọ́jú ẹ kó ba lè ṣe dáadáa láyé àkàìmọye ẹni tó fẹ́ ṣe nǹkan tó fẹ́ forí ọmọ ẹ̀dí wọn pẹ́ ní tí wọ́n bá ti jóyàn tó bá ti jó tara tó bá ti jó ní ìjọmọ ẹni àwọn Yorùbá tó máa pálòwé pé tara ẹni la máa kọ́kọ́ gbọ̀n ó lè jẹ́ nǹkan tí wọ́n gbogbo wọn a lot of people tó ń ṣe so intercom wà nídìí ẹnu ni pé ká sọ wípé ẹ ṣàrí ń jọ yẹn tí mo sọ fún bàbá Mohbad nígbà tó tí wọ́n béèrè question lọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ brexit pé ẹjọ́ o wọ́n ní some people dey say àwọn tó kéde ikú Mohbad nínú mọ́tò pé kò sẹ́jẹ̀ náà Only their faces is not showing very well. Can't you see? I came out and I told Baba Mohbad that you ẹ ẹ tún because he actually want to defend the remaining one because they are courtesan. Wọn ò fẹ́ káwọn àṣírí tó ti bò kó tú because wọn ò fẹ́ káwọn ọmọ yẹn lọ sẹ́wọ̀n. Ṣé ti yẹ yín bẹ́yẹn? Bẹ́ẹ̀ rí bí mo ṣe lash wọn ni. Ẹ rí mo ṣe come for him ni. Àbẹ́mi náà kọ́ ni man. ń sọ why are you support why are you abusing Baba Mohbad that we support Baba Mohbad òun ló tọ́jú ọmọ ẹ̀ òun ló ṣe báyìí òun ló ṣe báyìí I support but téèyàn bá ṣe nǹkan burúkú kò mí pé kí n má sọ jáde o ọmọ mi tó bá ṣe nǹkan burúkú fún bí mo ṣe love ẹ̀ tó máa rí búkẹ̀ ara mi gan bí n ṣe wà tí n bá ṣe nǹkan burúkú fara mi mo máa rí búkú ara mi ẹ mọ ẹ kò tọ́kẹ́lẹ́ if I do things tí mo rò pé ah mo dàn I do this to weaken myself I will rebuke myself àdèmí àdèmí tó máa kàn so lára mi pé sorry don't no don't worry everything gonna be alright after some time so people that if I can do that to myself to people I mean to myself to my blood what do you think you do think I like partial I do like All right, and I'm not doing this for ṣé mo pé Liam ń sìn mo pé kò lè pín owó fáwọn èèyàn Liam tí ó lè sọ̀rọ̀ yẹn òun ni mo fẹ́ because mi ìfẹ́ ni tó máa kàn tiẹ̀ fi ọ̀rọ̀ máa manipulate ayé mi bí mo rí Liam gan sí ó kò yàtọ̀ pé kó smile sí mi kí n smile sí kò lè rojọ́ kankan fún mi èmi náà ò lè rẹjọ́ kankan rò fún ṣé ti yẹ email yàtọ̀ sí gbàdúrà fún kó náà dẹ̀ smile tí ò bá mọ̀ tó kò mọ̀ kàn tí mo sọ sí so òun nìkan ni ò ní agbẹjọ́kọ̀ tí ò dẹ̀ lè rojọ́ ní orí tébù yẹn so that's why I always say that she's only one that is you know that I mean she I mean, not she is only one that is um, innocent at this junction ẹ ṣe gbogbo ẹni tẹ́ kí mi ẹ ṣe tọ́lá ní God bless you all mo recognize president gbogbo yẹn má bẹ̀rẹ̀ I'm supporting Liam not women. ẹni tó bá jẹ tó bá wò pé pé ń wù ń ṣe ẹ lè ṣépè fún Wunmi tó bá wù yín mi sọ pé kẹ́ ẹ máa ṣépè fún ọ tí ò bá jáde àwọn èèyàn bí ó ṣe wà yẹn gbogbo ayé gbogbo nàìjíríà rẹ́dì láti support ẹ̀ tí ẹbí ẹ̀ ọkọ ẹ̀ tí bàbá ẹbí wọn bá come together to expose and tell us exactly what happened to that guy to the husband ó ti yé bẹ́ẹ̀ yẹn everybody òun ni ìlọ ẹ̀ àwọn ìlọ ẹ̀ wọ́n ti sọ fún wọ́n ti persuade àwa online ìlọ náà we say many things persuaded and all this starting so you know you understand me so for him to for her to just say whatever she know the truth because níjọ́ kan ẹ wọ́n sọ pé òun ló ń pa ẹ eh, kó tó bá tẹ̀ jẹ́ òun ló ń pa gan kò sọ pé òun ló ń pa o ó ní bọ̀tò ẹ má gbàgbé kó ti kú kó tó kú o ó ti kú kó tó kú o ó ti kú kó tó kú o gbogbo ọ̀rọ̀ tó ń sọ níjọ́ a lot of people also don't notice it nígbà to wọ́n interview ẹ̀ lọ́dọ̀ kí lorúkọ abúlé bẹ̀ tí wọ́n nìyẹn ó sọ pé ẹ jẹ́ kó ń sọ̀rọ̀ o ẹ mọ̀ pé bọ̀bọ́ ìgan ti kú kó tó kú o ó ti kú kó tó kú o ìyẹn mi pé tó máa tẹ̀ lóhùn lòún pa àwọn kan náà ti pa sáyé pípa sáyé yẹn búlì ẹ́ ó yàtọ̀ sí pípa sọ́run táwọn èèyàn bá pa ẹ́ sáyé ọlọ́run sì lè gbà ẹ́ kó revive ẹ revive lè ṣẹlẹ̀ torí ẹ̀ ni revive ṣe wà fún àwọn tó bá pa sí ayé àwọn tó bá ti pa sọ́run ọlọ́run nìkan àwọn àti ọlọ́run dẹ̀ ni kò tún sí ìyẹn mi pé kò sí rẹ́mẹ́dì mọ́ fún wọ́n ti bà bọ́dì ẹ̀ jẹ́ the soul cannot come back to the body that they already destroy. But if they chase the soul away before, not vandalizing it, and just leave the body, you know, the revival can come back and the body and soul can re relocate together. But eléyìí wọ́n ti separate wọn forever. Ṣé ti yé? So get into your score because I see a lot of people they've tag me a lot of things tó bá rí nǹkan sọ kó shut up ẹnu ẹ don't say that ẹ má tag me ní gbogbo nonsense bullshit yẹn mọ́ all of you ojú yín kọ́kọ́ fọ́ ní beginning of the case you don't see anything now do you see anything tó bá ti gbé nǹkan sókè tán ní Nàìjíríà yẹn àbí níbikíbi tẹ bá wà tẹ bá ti gà tẹ grab ẹ̀ tán ẹ máa ṣe bíi pé bóyá ẹ̀yin ni boss ẹ máa ṣe bíi pé ẹ̀yin ni king of king lórí nǹkan tó yẹ pé ẹ̀ tiẹ̀ mọ̀ genesis ẹ̀ gan orí ọ̀rọ̀ Mohbad àwa èmi sick for long time I cry like I wept like a baby go and check it I thank God I don't talk much about it again because I'm getting over the issue little by little but doesn't disturb me not to say the truth oh not to talk of once in a while so oh, nobody should tag me bullshit nobody should tag me nonsense nobody should tag me and go and tell you that you ibi tó bá rè pé ó kan tó bá rè lo sand ju ẹnìkan lọ àbòrò pé bóyá ẹ eh, tí n bá ti mú opinion mi tí n bá ṣe nǹkan you want to be controlling me under my platform I will curse you and those of you tí n bá tí n bá pọ̀ ẹnìkan lè post nǹkan sórí platform mi they be doing like this they be doing like this they start tagging me something ẹ ẹ ṣọ́ra yín o tẹ́ ẹ bá yà wèrè ẹ ṣọ́ra yín o gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣòṣì bí ẹran níwòye ẹ ṣọ́ ara yín I want my platform I want my life I can do things with my life because when I go through trouble nobody help me Only God set me free. Only God supported me. Okay? ha. So if I'm supporting things and I'm doing things that I wanted, you are not feeding me right now. Some of you that I even expect backup or support from you, you are not giving it. And you want to be opposing your idea on me. Màá ṣépè fún ẹ tó bá fẹ́ ká yẹ̀ wá miserable. Leave me alone and let leave my platform and let my platform be. All right? when i say something nǹkan tó dàsí bá sọ tó bá tí wọ́n bá mú jẹ ẹ máa tú ìsì ọ̀rọ̀ ti tèmi àti pé èmi ni ìṣòro ayé yín ẹ ṣọ́ra yín torí mo ti temper justice i'm not cursing anybody openly and secretly so but if you haunt me you disturb me you try to tell me that what i'm doing i don't know what i'm doing ìgbà tá a bẹ̀rẹ̀ sórí yín bàjẹ́ ni àwa la fẹ́ lójú kì í ṣe ẹnu àwọn tó ń gbé fún níjọ́sílẹ̀ ọ̀hún náà wọ́n crash tó ń sáré bẹ́ẹ̀ sí wọ́n crash gbogbo bí tó ń ti gbede wọ́n crash lifting ṣe máa ń wọ̀ tí bá fi ẹ̀yìn sílẹ̀ pé ok tá a bá gbé nǹkan síta àbí tí nǹkan báyìí tẹ́ gbogbo ìwà bá dàbò ta say no to bad in our society we are going to enjoy the society we if we say no to bad things in our society all of us about a bá no to bad things in society we are both going to enjoy the society that is good If it's bad, we both feel it. And those people who have failed the heat from outside, tó ti rí àwọn ìgbóná, àwọn oríṣiríṣi nǹkan wàhálà they will know what we are saying. Ẹ jọ̀ọ́, ẹ torí Ọlọ́run, ẹ fọwọ́ mi wọ̀ mí. Now, ìyá Mohbad, let me jẹ́ ẹ jẹ́ ń jíṣẹ́ tí jẹ́ ń jíṣẹ́ fún ẹ, iṣẹ́ tó ń ràn ẹ́.

Okay, eh, I watch my back. Anything I see in my back is my car or my house. But I watch my back. Anything I see there is blessing. Because they're stressing me. Think, think you can. Eh, Some people, when it came online, uh, Prime Boy, when Prime Boy came online, the lots of people, I don't normally talk. Me ò kì í ṣiṣẹ́ mobile bọ̀ tó bá ṣe nǹkan gbogbo torí bọ̀ tí àwọn èèyàn bá sọ̀rọ̀ tí mo ti rí pé àwọn a lot of people and a lot of people that supporting this boy also they are also part of it because all of them okay they are one suspect or the other ní ipa ikú Mohbad yẹn gbogbo wọn pátá ni suspect lọ́rọ̀ ikú Mohbad èyí tó jáde ń bì báyìí sí tó ń ṣe gbagbagba tó ń gbẹnu bíi tó ń gbọ́n ẹnu wọ́n ti sọ ń pé gbà ti jáde they are expecting much from him before kó tó jáde ló ti ń kà bòròròròrò nínú ọgbà ìwọ̀n níbi tí wọ́n ló wà lọ́wọ́ yẹn wọ́n ló ń sọ̀rọ̀ gan wọ́n dẹ̀ wá bí ni pé tí wọ́n bá discharge bọ̀bọ̀ tí wọ́n release am tí wọ́n bá run around him and set him free it's going to give them more light to the issue and since he came out wọ́n ní ego òbò ni ó bẹ̀rẹ̀ sí ń garu bíi tí a kàn ó ti yé bẹ́yẹn ó bẹ̀rẹ̀ sí ń ṣe kangaroo ẹranko tó wà ní Australia yẹn so and you can see that voice you can see the pride on his voice and one oh, ń bọ̀ mo play it on ń sìn mo máa play ibi tí mo kàn play nínú ẹ̀ mo play for fún yín One wọ́n bèèrè lọ́wọ́ tell us what killed that boy What pààyàn because Nigeria yẹn wọ́n tún ń pè dé walk pààyàn walk pààyàn wọ́n pààyàn I don't understand you understand <laughs> so I want to say the way it is the English says they asked him when he was on the live chat what killed his friend and he was cursing them. He said they should go and ask Google and send a message to them. Let's listen again. That's not the only one. He's so mean and arrogant in his voice. And let us see the message he sent to Baba Mubad and Yamubad. Mohbad. Ẹbí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni like ah, ọjà alẹ́ onílé fi bó tiẹ̀ lẹ́yìn ọwọ́ will I call it? kí ni máa pè ọ̀jálé onílé fi bó tiẹ̀ lẹ́yìn ẹ kò make sense now. ẹ lè survive pẹ̀lú eré ìtẹ̀sẹ̀ ìlérí olúwa go ask from your daddy go ask your daddy what kpai Mohbad olórí burúkú ọmọ máa blọọkì yàrá ìyá ìdáná sí ẹ dàgbà tó ní òdùbọ ìṣe ń rí mi wò díẹ̀ díẹ̀ ó fẹ́ ṣorí burúkú ṣá ọdún wa ìbàdàn wa ń stress mi kó òjijì máa pa ẹni queen ò ọlọ́run máa yọ queen yẹn kó ń dilé yín wọn ò tún jẹ queen mọ́ ń lé yín tó ń ṣe ọmọ ìkéré something bad will surely happen to you or your family too. They are, they are sitting down trying to tarnish my image. God Almighty, Allah, who poison all your family àwọn pọ́ìsì yẹn mi wà tẹ́ pé ikú òjijì is for your family alone decorated for your family because because ẹ ń ṣèyàn gidi family yẹn. I have a I have a lovely mother. I have... Before Koto sọ pé òun ní lovely mother, ó ní some people ikú òjijì ni wọ́n fi decorate the family is destiny for their family. Ṣé o mọ̀ pé Mohbad kú kú òjijì? what they are trying to say now is that because the father and the mother of Mohbad is not good òun only good family only good mother and good father that's good some people are the sudden death tó pa Mohbad yẹn and some people who die suddenly yẹn tó dẹ̀ pé wọ́n he said it's being created for some people because their family is not good I have a question apart from foolishness apart from foolishness that is I mean disturbing Mohbad's mother foolishness that disturbing some of his family that you all of you know, ni ẹ̀yin lẹ́ máa polè wájà lẹ́ máa polóko wá mu that's why we are telling them that they should say whatever they know about this they, should not cover anybody because at the end of everything they will turn the case on them and say that their family is not good it has happened to me if my family supported me today i may not be shouting for hey this and that àwọn kan máa bú mi wọn máa pè mí lólógbà náà àwọn tó yìn bú mi tó pè mí lólógbà náà wọn ò ní nǹkan tọ́lọ́run ṣe fún mi wọn ò dẹ̀ lè ní because bí tí mo wà yìí gan ti bá ní mi ebi ń pa mí gan mo ti gbìyànjú gan mo dẹ̀ ti invest owó sí orí stay in Canada èlò and get my paper I invested time money and everything and the prayer I prayed so and you do some things at time it not, may not be for you alone it may be because of your future you pay a price and whatever you got that you are not paying a price that's that it may be failure use or things that are not valuable things that wasters, I mean wasted products that no longer valid or expiring products. So when you want to get things, do you know what you do? You pay price when you like something. You pay price. All the price I pay now. A lot of people, I'm going to repeat later. And also my children will repeat later. Also, other people also will repeat because we are speaking. And the, the truth haunts a lot of people. And because right now they are still in existence, they feel so big and so they believe that maybe some of, like me, some of people, they believe I'm disrespectful. They don't know. I'm not. I don't disrespect anybody. But the people that we, when we are saying the truth, anybody, the truth, yẹn bá hàn, tó taba, Ajaja tó bá jù wá lọ, power, they see us like, hey, idiot, bí pé disrespect àwọn ni. You understand me? But despite that, we are saying the truth. To God, everything answer à Oh sọ yẹn, ó please Ọlọ́run sọ̀bọ́tọ̀ ẹni tó bá touch tí ò dẹ̀ mọ̀ at that moment you believe but tó bá dẹ̀ ti touch wọn bẹ́ẹ̀ náà you humble yourself because even Bible said when you fall into the hands of your enemy what the best thing you can do is to humble yourself when you humble yourself then you can be safe because at that moment that somebody that create himself or the tó ti dó láti jẹ́ ọ̀tá ẹ̀ bí pé kó kú ni ọlọ́run gbọ́ tó bá kú lójú ọ̀tá ọ̀tá máa rẹ́rìn ni ọ̀tá there is no enemy that wants you to be alive Every enemy wants your soul to depart away from your body. ẹlẹ́jà gbọ́ o bàbá Mohbad àmì ìyá Mohbad ẹ̀yin ló ń bá wí ń bí pé family ti tòun da pọ̀ mò ń bọ̀ a máa kọ́kọ́ lẹ́yẹ lọ́nà ká tó fàbẹ̀ fẹ́ dìyẹ we are telling you ẹ máa jáde odidi ọmọ kú lọ́wọ́ yín o máa jáde o máa bẹ̀rẹ̀ sí ń kọrin o ti gbàgbé nìyẹn wà máa mú bàbá wa fi ṣe tíátà wà máa sọ̀rọ̀ yín ẹ fẹ́ sọ̀rọ̀ yín di systematically blogger ṣe rò pé blogger yìí ẹ rò pé blogging easy ni oní wọn kàn sọ̀rọ̀ ẹ mélòó ni wọ́n ti sọ lọ́rọ̀ ẹ àwọn kan ò dúpẹ́ pé onítìmọ̀ táwọn kan ń sọ̀rọ̀ fún yín gbogbo àwọn èèyàn celebrate àti àwọn tí ò celebrate tá a sọ̀rọ̀ wọn gbà yẹn wọ́n dàbò wá oríṣiríṣi àwọn èèyàn tó jáde fún mi tó ń blog mi back to back mi ò rojú wọn rí wọ́n dẹ̀ ṣe to tó ń sìn àtúnrí ojú majority gan àwọn new person ni ó ti rẹ́nìkan to jáde rí tó wá support Auto Bola pé I want to back Auto Bola o but àwa tà wà níbí báyìí we back people a lot of people including àwọn tó ju ìyálà ìyá mi lọ we back them and tábàdẹ̀ ti gbé ọ̀rọ̀ wọn sọ́wọ́ ọlọ́run ọlọ́run á dẹ̀ gbọ́ á dẹ̀ gbà fún wọn á tún máa support wọn but you see anybody have supported me but you you still have some people supporting you you are not even glorifying the name of God. Oya yá prime ball mo ń bọ̀ máa padà wá ìyá bàbá Mohbad àti ìyá Mohbad especially ẹ wá gbọ́ àti gbogbo ẹbí Mohbad àtẹ̀yìn àbúrò àtẹ̀yìn ẹ̀gbọ́n àtẹ̀yìn ará ẹ wá gbọ́ nǹkan tí prime boy sọ fún yín iṣẹ́ tó rán gangan lẹ wá gbọ́ báyìí. mọ̀dà àyàfi mo ní bàbá gidi àyàfi àyàfi. ẹ jẹ́ a because ẹ ń ṣèyàn gidi family. ṣe gbọ́. I have a I lovely mother. I mo ní bàbá gidi. I Shut up. It's not by you saying that. You have a good father. You have a good mother tó bá ní bàbá gidi tó ní ìyá gidi kí ló dé tó jẹ́ orí Facebook ni wọ́n ti wá dá owó fún ẹ tán fi gbà ẹ́ jáde nínú ọgbà ẹ̀wọ̀n tó wà kí ló táwọn bàbá ẹ̀ àti ìyá ẹ̀ tán bá gidi tán gidi tán kí ló tó wọn lè jẹ́ pé àwọn ló dá owó tán máa fi gbà ẹ́ jáde tó yẹ pé ní tí ẹ bá ti sọ̀yàn dẹ́lẹ́ máa fi bu lọ́la why you say now that you have ó ní ìyá gidi ó ní bàbá gidi báyà Mohbad àwọn bàbá Mohbad ẹ̀yin ni Primeboy ń bá wí òkò tó sọ fún yìnyẹn ṣó bàyín níbi tó dáa àbẹ́ẹ̀ tí gbọ́ pé òun ní bàbá gidi ní ti tòun òun ní ìyá gidi wọn ò lè pa ń bọ́n ṣe pa Mohbad torí ìyá Mohbad ò dáa bàbá Mohbad náà ò dẹ̀ sùn ní tó ń try láti sọ nìyẹn bó lọ́wọ́ nínú ikú Mohbad ń sìn that's what they will do they done that to me when people want to start stealing from me ìgbà tó ń fẹ́ bẹ̀rẹ̀ sí í ja èmi lólè wọ́n kó àwọn family mi wọnú ẹ̀ ni family mi náà ni wọ́n ti ẹ̀ mọ̀ torí ẹ̀ mo ṣe sọ pé you must not love money poverty must not push you to the level that o máa tara lé ẹ wẹ́ tó bá tara alẹ́ ta ló fẹ́ tà náà tó bá kọ́kọ́ tara alẹ́ ara ilé náà ni majority máa ń tà ni majority of wicked people ara ilé náà máa kọ́kọ́ tà torí pé ara ilé ló máa trust wọn ara ilé ló máa wà lára àǹdí wọn ìwọ gan tó sọ̀rọ̀ yẹn ìwọ tó sọ̀rọ̀ yẹn gan ìyá ẹ̀ ò good mi ò fẹ́ tú ìyá ẹ̀ lónìí mi ì dẹ̀ fẹ́ tú bàbá ẹ̀ lónìí ṣùgbọ́n fún ọ̀rọ̀ tó sọ ìwọ ọmọdé if i want to tí bá fẹ́ tú ìyá ẹ̀ tí má fẹ́ tú be, ẹ̀ má ṣàlàyé dáadáa fún ẹ̀ ohun tí wà orin tí wà sí ìkọ̀ ń gbà yẹn gbígbé mọ́ra ohun ẹ̀kọ̀ kan a máa rántí orin tó sọ ó ni ohun táyé bá sọ ẹ̀dà náà máa fi bú ẹ tó bá dọ̀la ẹ̀yin ìka ènìyàn náà lè wà lábẹ́ kí ìyá Mohbad support Wùmí o kó ṣàjẹ́ kán kọ́ bá gbogbo kí ni kẹ́ bá lè gba royalty kẹ́ bá lè ṣe wọ́n máa fún báyìí wọ́n máa ṣe báyìí ẹ̀yin náà ni ẹ̀yin náà lẹ máa padà wá lẹ máa fi tẹ́ bá ní kán ṣe lẹ máa tún fi bú wọn padà all things wọ́n fi gbogbo àwọn family mi sí láti ṣe fún mi lónìí wọ́n fi ń di ebú fún wọn and that's why mo fi mọ̀ pé àwọn to dẹ̀ fi ń bú wa yẹn to tó máa fi bú wọn yẹn náà àwọn ló bẹ̀ wọ́n níṣẹ́ pé kàn ṣe because of that be wise be wise like a snake and be gentle like a dove. bàbá Mohbad ìyá Mohbad iṣẹ́ tí prime boy ránṣẹ́ sí nìyẹn pòun ní ìyá tó dáa àti bàbá tó dáa wọn lè pa òun ẹnu ẹ̀ ló wà yẹn kò ń bọ́ lọ́wọ́ kò ń bọ́ lówó nínú wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé did you fight with Mohbad that day in Ikorodu Segun and ask Google why can't you say yes or no pé ṣé o bá Mohbad jà ṣe ìjà nítòótọ́ you think because now they they they bail you you thought you are you are free from crime crime ah they bail some people and after some time wọ́n jail nígbà tó ń padà lọ ṣe judgement wọ́n jẹ́lì wọn wọ́n dẹ̀ kó wọn lọ láti bẹ̀yẹn no bail so máì tí sọ̀rọ̀ jù má dẹ̀ tí yọ̀ jù onígo award eh, nǹkan tó sọ nígbà yẹn nìyẹn instead of kó o dẹ̀ ṣàlàyé pé òkè o n tó sọ nínú interview ẹ̀ ń gbà yẹn was Wùmí o Àmúbàdo have a fight in the car and you are trying to settle it and Mohbad was trying to now Mohbad now want to hit you want to punch you and o dey dodge there Mohbad wá fọwọ́ gún ó wá fọwọ́ gbá mọ́tò ọwọ́ ẹ̀ wá bẹ́ ọwọ́ yẹn ló bẹ́ ń kọ́ tẹ́jẹ̀ wá ìwọ ò mọ̀ ìgbà tó tiẹ̀ ń bá ẹja gan ó wá sáré lọ sọ́dọ̀ Cubana priest ṣé Cubana priest àbí Cubana mi ò bí Cuba no bí Cubana priest ẹ̀ ó sáré lọ sọ́dọ̀ Cubana priest nítorí pé ó nínú ilé ó rí pé ọ̀rọ̀ tó sọ ń gbà ẹ̀kọ́ tálì ni bẹ́ẹ̀ meanwhile Cubana priest and the cars tó gbé Mohbad wá wọ́n ní about seven Prado or five Prado it's a convoy they have to move together you say you went back inside to meet that one you were there that one said you should stay there and wait before you came back all of them wọ́n ti lọ wọ́n ti fi ẹsẹ̀ sórí ìdúró wọ́n ti lọ nǹkan tó sọ nìyẹn ṣé o ti gbàgbé pé lára mọ́tò convoy tí wọ́n sọ pé wọ́n kó wá sí Ìkòròdú tí wọ́n náà fi ṣe kinní yẹn nínú ẹ̀ lára ẹ̀ nínú ni Cubana Prisma wà that's what you said that you fought okay instead of you to explain now you are doing chat kí one, wá ń ṣe lórí live chat tó máa ma flenjo tó ma gbowó máa fún ẹ ní kíni make owó after you do you you guys all of you you gather together to destroy Mohbad because of jealousy torí pé wọ́n kọrin ò blow now anybody kill anybody you think you are God you are you are you are you are out of it whatever you what you are not out of it na ito kan sọ pé you do this you cannot go scot free you have been doing this you cannot go scot free kì í ṣe ẹnìkan ló pa Mohbad náà legion nìyí náà ẹ̀yin tẹ́ parapọ̀ tẹ́ pa Mohbad you try ọmọ yẹn gan spirit ẹ̀ hàn ó le you gather together this is what you do anytime you want to kill somebody you are on somebody's case if you cannot get this one cannot tí ayé ò bá lè kò lè gbà àmì tí ayé ọwọ́ yín ẹ̀ ayé ò bá ka ẹ máa bẹ ọ̀run ẹ máa bẹ èèyàn ẹ máa bẹ ọkùnrin ẹ máa bẹ obìnrin ẹ máa bẹ dúdú ẹ máa bẹ pupa ẹ máa bẹ àáké ẹ máa bẹ ìdà oríṣiríṣi nǹkan lẹ máa bẹ tí it's not only one person ló pa Mohbad now. ọ̀tọ̀ ni ti kẹ́sì pé ọmọ o ẹ ti màṣírí Wùmí wọ́n sọ pé wọ́n ṣàlẹ́jẹ̀ gan pé bá ìwọ náà what are you saying that ìyá àti ẹ̀ ò da? ni wọ́n ṣe pa ikú òjijì bẹ́ẹ̀ wọ́n design ẹ̀ fún ilé wọn ni orí ẹ̀ ti burú prime boy orí ẹ̀ ó ti burú sọ fún ìyá ẹ̀ pé useless ìyàtọ̀ làtọ̀ tán bá lè kà ẹ́ tán bá kà ẹ́ mọ́ orí burúkú yẹn tí ìyá ẹ̀ ò dẹ̀ lówó ńlé kí ni ìyá ẹ̀ fi ju bàbá ìyá Mohbad lọ kí ni bàbá ẹ̀ fi dáa ju bàbá Mohbad lọ ṣé torí pé kì í ṣe ìwọ ló kú tó bá tó bá jẹ́ ìwọ ló kú ni tó wá gbẹ́jẹ̀ wá síbi báyìí ó lè worse than this your story your mother Mary. wọ́n lè manipulate ẹ̀ jù lọ torí Ìkòròdú ni ìwọ̀tẹ̀ ti wá. I don't know for you wọ́n sọ pé ìyá tiẹ̀ dání bàbá tiẹ̀ dání ni wọ́n ṣe rí ìwọ̀ pa ikú burúkú wọn dẹ̀ sílé fáwọn tí ilé wọn bá dá olórí burúkú ni ẹ́ ṣé Mohbad tó dẹ̀ dà òkè inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ fún ti jáde ṣé baba Mohbad tí ò da yẹn àtìyá Mohbad tí ò da yẹn ṣé wọ́n ti pọmọ ẹlòmíín ni ẹ̀yin olori burúkú tẹ́ máa wá nǹkan máa fi defend ara yín ẹ̀yin kọ́tísìmù ẹ̀yin olóṣì wọ́n máa pa gbogbo yín dànù ni ẹ má lọ rìpẹ́ǹsì wọ́n ti gbé ìjọba tuntun owó ọlọ́pàá tí wọ́n ti yan ọlọ́pàá ayé ẹ̀yọ́ ọkọ̀ yín ò lè balẹ̀ tó bá gbọ́ pé your mind no go touch ground all of you think say because they don't bail you out you don't think say you don't free from the case you no know anything you no no go know you know too much bó ṣe ń ṣe you go pẹ́mẹ́ má jẹ́ kó rí ìyá ẹ̀ pé wọ́n sọ your family is not a bad family that's why you are not killed and you are sending message o ń send o ń pòwé o ń pa o ń pẹ̀nà ránṣẹ́ sí bàbá Mohbad ni pé ikú burúkú ni àwọn tó bá ti kú burúkú náà ni wọ́n máa ń destiny fáwọn ikú short life ìwọ gan kí ló ti kí ló ti mọ kí ló fi dá ẹ lójú pé ó máa dọ̀la bó ṣe wà yẹn ọmọ òfò apààyàn jealous bitch. jealous bitch ọ̀tọ̀ ni ẹ̀yin tẹ́ fẹ́ pa tẹ́ fẹ́ gbapò ẹ̀ orí gbogbo yín ṣe da orin síta orí gbogbo yín ṣe misbehave tó fẹ́ gbowó mi fẹ́ gbowó mi. èyí tó fẹ́ gba ogún gbogbo iṣẹ́ tó ṣe tó fẹ́ gbé ó wà ó lè ní gbogbo yín wà all evil. ìyá Mohbad wọn bá ẹ wí bí ó ní òun torí ẹ̀ náà ṣe pọ̀ mọ́ iṣẹ́ tí rí ẹ̀ tí rí nǹkan kan Don't stay in unity with me. Don't don't come out and talk. If Mohbad is not the father of your baby, it's not, it's not the end of life. If you don't want your career to be ruined, your life to be ruined totally. I've told you mo ti sọ fún ẹ ní bàbá mo ti sọ fún ẹ ní kọ̀kọ̀ àbẹ́mi wà náà wọ́n tẹ́ ń fún thirty thousand tẹ́ ń fún lówó ni ìgbówó bó tiẹ̀ fún mi ten million mi ní torí ẹ̀ báàkì ẹ̀ fún nǹkan tí ò dáa I cannot say that I cannot do that ìyá Mohbad àti bàbá Mohbad àti Wunmi gan wá gbọ́. okay uh, bisi abio abioye okay let me open this class i can't see very well only not his fault it is the people that contributed for him you are right those people collecting money papa you know the a lot of people who contribute those money they are the killers of the part of them that just want to cover secret you understand me they are the one one more you know they are the one contributing why are they contributing the police they are not they are just rushing instead of them to allow tó bá wà ní prison ó lè ti jẹ́ kí wọ́n lè ti mú irú Wùmí náà sí àbí kí gbogbo àwọn tó bá kù tí wọ́n ti mú gan láti investigate wọ́n kàn ti mú torí pé wọ́n àbẹ̀ wọn máa rush ní ẹjẹ́ contribute for him and they be doing like this people are contributing asking for people donation bọ́n ṣe ń fún wọn ni bómi bá ti funfun gbaláwo nínú akété bí orin bá mi sàn ni ó ní wọn míì gbá kan ṣèkànkò mi ò tún ṣèkànkò ra rẹ kájọ máa mú lọ tó má ṣe ń contribute owó báyìí now they get money from from it also they using that contribution for fraud náà ni cyber fraud ni ìgbà tí EFCC ti tó ti gbógun ti ká tún máa contribute owó náà system náà ni tó bá dá seventy thousand fún ẹni tó ń fẹ́ fún ní two thousand ń bẹ̀ i mean ní twenty thousand fifty thousand àwọn tó jọmọ̀ nípa ẹ̀ wọ́n á pín wọ́n á dẹ̀ sọ pé gbogbo owó náà ti kó fún àwọn tí wọ́n contribute fún ṣebí nǹkan tó ń fi ń ṣe nìyẹn àwọn ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ̀ẹ́ ti là <laughs> á kàn sáré kú ni wọ́n á máa pè wọ́n ní ọ̀dẹ̀ stupid woman tí ò mọ nǹkan àmọ́ every àmọ́ every tí a kàn fẹ́ lẹ́nu láti sọ̀rọ̀ ni àwọn ẹni tí òtítọ́ bá ti so èso tó dẹ̀ ń já owó kò sẹ́ni tó lè ba èso òtítọ́ jẹ́ kò dẹ̀ sí kòkòrò tó lè jẹ èso òdodo bẹ́ẹ̀ ni kòkòrò kò lè jẹ èso òdodo ó ti yé bẹ́ẹ̀ yẹn bó ṣe jẹ́ ẹ jẹ́ agbolé nǹkan sí. have lovely brothers junior sisters. ṣé ti yé àdúrà ṣe o ti rí pé ayé ẹ ti ta nígboro o rí pé mo prime boy sọ pé òun ní lovely brothers wo prime boy orí ẹ̀ gan ò pé ṣé ìwọ lọ kúwò náà kúwò nísìn lọ kú bíi ti Mohbad kárí ká mọ̀ bóyá brọ́dà ẹ̀ bóyá it's lovely brother kó o dẹ̀ lógo bíi ti Mohbad kó o tún wá lówó bíi ti Mohbad kó o tún wá kó o tún wá kó o lọ nínú ìṣòro bíi ti Mohbad kó ní ìyàwó ru ti Mohbad kó o ní ká wá mọrú àbúrò tó ní ìyá tó ní bàbá tó ní àwọn àbúrò tó dáa tó ní lọ kúwò kárí àáṣẹ máa mọ̀ àwa la máa jọ́ọ̀jì ẹ̀ wọ́n àdá ìkórè lọ kú bíi Mohbad àwa la máa ṣàlàyé pé à ẹ rí irú Mohbad ń sìn ẹ rí family Mohbad àti prime prime prime boy eh, family àti prime boy ó dà kó dájú ti Mohbad lọ ìgbà tí Mohbad kú báwọn eléyìí ṣe ṣe nìyẹn ìgbà tẹ́lẹ̀ náà wá kó sẹ́yìn àríbíyà ṣẹṣẹ lọ kú wò kó wá jẹ́ ká mọ̀ gbogbo ayé lámà tó lè kọ́ ó lè ṣe comparison sí torí pé wà láyé ìgbà tí Mohbad wà láyé gan ojoojúmọ́ náà ló máa ń bàjà tó bá ń ba ẹ ṣeré wàá máa lejúmọ́ wàá máa gbẹ̀ṣẹ̀ fún báyìí nínú odò nínú swimming pool kan báyìí tẹ bá ti ń bó bá ti ń bá ẹ ṣeré pé kẹ máa jọ ṣeré wàá ni tó bá dẹ̀ ti fẹ́ gbẹ̀ṣẹ̀ fún àyànú ló ti máa ń gbẹ̀ṣẹ̀ fún àgbọ̀ á dẹ̀ tún all these things la you can see i'm not talking about because ìṣí ni ẹ́ i don't talk about idiot àwọn wèrè wéwẹ́ àwọn wèrè wéwẹ́ àwọn criminal wéwẹ́ wẹ́bẹ́ àwọn ọ̀gá yín bíi pé ká ṣe noto terror ká ṣe noto àwọn bàbá yín tẹ máa dọ̀bálẹ̀ fún gbòòrò tó ti yé bẹ́yẹn òun la ṣe ń wù ẹ̀ràn olóbùkún ni ẹ̀ now ó sọ pé ìwọ you have a lovely brother you have a ẹ̀yin kọ́ lẹ sọ fún wọn pé kọ́ máa tú àṣírí pé cultism ni gbogbo yín ni pé ẹ̀pẹ́ ẹ̀náwó ẹ̀nà pa pé ohun ṣe bí gbogbo yín ṣe bẹ́ẹ̀ ń lè sọ fún àdúrà gbogbo wọn pé kọ́ máa jẹ́wọ́ pé wọ́n máa bẹ̀ sí lówó wọ́n máa bẹ̀ sí gbogbo ògo yẹn wọ́n máa bẹ̀ sí rí lò àwọn máa bẹ̀ ibi tí wọ́n ti tí Mohbad gbé délẹ̀ wọ́n máa bẹ̀ sí gbé ẹ̀rẹ̀ fẹ́ fi ṣe weapon fún wọn ni to bring them down we sell it the other day tó o tó bá ti sọ pé family ẹ̀ dáa ju ti Mohbad lọ ń sin go and die kó wá rí i ká jẹ́ àwa la máa judge wọ́kọ́ ló máa wá sọ ń bí lọ kú bí Mohbad so ká wo bí ẹ̀gbọ́n àti ká wá tún suspect pé òyàwó tiẹ̀ náà ló àbí àwọn tó súnmọ́ ẹ o àbáwọn kan tìsàn àwọn kan ló ṣe kíníkan fún ẹ o ló fẹ́ pa ògùn ẹ wàá dẹ̀ lóògùn bí ti bá àwa jókòó sórí tébù ń bí àwa ṣàlàyé gbogbo àwọn àwọn mọ̀ pé àwọn online blog àwọn máa ń wáṣẹ́ láti ṣe wọ́n lè wá máa sọ wọ́n máa fi jọ́ọ̀jì ọmọ òfò. gbogbo wọn they are all looking up to me báwo ló yẹ máa fi ìtẹ́jú pé mo fẹ́ múnú wọn I will not take someone life if I take someone life because I want to make them happy God will take their life too now. okay I don't understand to, to so ẹnìkan ló take Mohbad's life láti make some people happy because I don't understand you ìwọ ni wọ́n ń wò so ìwọ ló lórí ẹbí yín. wọn ò dẹ̀ rówó lákàntì ẹ tó lè save it olórí ẹbí yẹn wọn ò rí owó àbí land property ẹ̀ kankan lè gbé tà tán máa fi sọ pé wọ́n fẹ́ lọ fi gba béèlì ẹ̀ orí o Facebook ń bíbá iná ni àwọn tí wọn ò fẹ́ àwọn gúrùpù tiẹ̀ tí wọn ò fẹ́ káṣí tí wọ́n tú àtàwọn kan tán bẹ̀ bí lípe tó bá yá tán bá fi ẹlẹ̀ wọn máa tú àṣírí torí Wùmí ó sọ pé Wùmí want to throw you under the bus want to throw you under the tire ìwọ wá fẹ́ tú ẹ̀ adẹ̀ wá wò pé òkè wọ́n ní kán gbà ẹ̀ jáde torí ẹ̀ láṣẹ ègéèsì ẹ̀ ńgbà yẹn pé tí wọ́n bá gbà ẹ̀ jáde bóyá ìwọ náà lè tú òwò mi under the trailer ó dẹ̀ jáde ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe bí kíkan ó bẹ̀rẹ̀ sí ń ṣe bí kangaroo bẹ̀rẹ̀ sí ń ṣe bí olóbùkú ọmọ ó wá sọ pé you have a family that is nice káàbọ̀ ó dìgbà tó bá kú tí ó bá kú bí irú ti Mohbad yẹn táwọn family ẹ̀ tí wọ́n wà ní gbogbo station yẹn tó dàbí ti Mohbad tó mọ irú family tó ní kó shut up your dirty mouth ọmọ àlè bàbá Mohbad ìyá Mohbad mo ti alákọrí alákọrí ṣó ti gbọ́ ó ti rí nkankan ebú a lọ táwọn ni abọ́ta ẹ̀ nígbà tí wọ́n lọ báyìí ahun lónìí èébú yẹn aná ẹ̀ lónìí tó bá bọ̀ ayé ìwọ́n ìmọ̀ padà wá sórí sórí gbogbo ìtàn ìrẹ́rìn pẹ̀lú ẹ̀ tó máa gbé ọmọ dání yẹn ìwọ jẹ́ gbogbo kéèsì yẹn kó parí tán wá rí ẹ̀sìn nọmba two tó máa ṣe instead of you to stand on the truth and ask for judgment I mean To truth kó ti wù kó wọ́ǹtì tó òun ló máa ń jèrè orílẹ̀-èdè òun ló máa ń jẹ́ kórílẹ̀-èdè tẹ̀síwájú òun náà ló dá nínú family you support uh, evil because of money kí ni wọ́n fẹ́ fi dí owó fún ẹ o lè mọ̀ láyé kò sí nǹkan tó lè di ọmọ yẹn fún ẹ mọ̀ láyé tó máa fi wọlé ọlọ́run sùn ọmọ tó sọ ló yán yán iná bó ṣe kú ah, ààrẹ nílò ìlò máa fún five million tóun máa lọ fi bẹ̀rẹ̀ ọjà lòun wá kú sí i five million almost eighty five million two be two thousand five hundred ní two no two thousand two hundred ní five million Nigerian sí owó kàní America dollar ó ti yé so ìtọ́mọ yẹn bá wà láyé tó wà láyé lónìí irú Grammy Award tán náà fèlè yẹn ó lè gbà á. irú Grammy Award tí gbogbo Nàìjíríà fèlè yẹn ó lè gbà á àkàìmọye owó tó lè make tó máa make tó máa make ayé yín táyé yín máa rọ́ọ̀sì ayé yín ò rọ́ọ̀sì ẹ̀ ń ṣẹ̀ sínú ẹ̀rù pé ẹ̀ ń ṣe ṣe gbangba. the truth is bitter ṣé ẹ̀gbọ́n kan tí prime boy sọ ìyá ìyá Mohbad àti gbogbo yín pátá àti bàbá Mohbad àti ẹ̀yin àbúrò àti ẹ̀yin ẹ̀gbọ́n ó ní gbogbo yín ó ní you are all born useless òun ló sọ bẹ́ẹ̀ o lára àwọn ọ̀rẹ́ ọmọ yín tó máa ń mọtí lè tó máa jọ lọ tó máa jẹ́ pé two four seven tó tún accuse of sleeping with anyway Mohbad ti lọ rest may may he rest in perfect peace may Mohbad rest in perfect peace but no peace all of you that have hand in Mohbad's death gbọ́rọ̀ ẹnu mi your mind no go touch ground ọkàn yín kò ní balẹ̀ láyé ewọ ní ewọ ní torí ọmọ yẹn ẹ dá láàmú ẹ ṣayé ẹ làbàkàlàkà kí ni bàbá ẹ àtìyẹ ẹ fẹ́ ṣe kí ni ọlọ́gbọ́n kan fẹ́ ṣe láàrin àṣírí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n work and dem nígbà ibi tẹ́yìn olórí burúkú tẹ́rọ́rìsì àwọn àmì cortism yẹn ibi tẹ́ bá wà tẹ́ bá ti ẹ̀yìn ìka tẹ́ bá ti wà lẹ́yìn èèyàn tẹ́ ti ní oríṣiríṣi protocol wèrè tẹ́lẹ̀ lélẹ̀ tó bá ti jojú ayé kò gbúdọ̀ ja ayé mọ́ ilé tó bá ti ṣe kí ni ó ti sọ̀rọ̀ báyẹn máa tọ́jú ayé ẹ̀ tó máa fi kú ni work and the mother nígbà yẹn kí ni mother wọn àti bàbá ẹ̀ kí ló lè ṣe ó béèrè ó lóun fẹ́ lọ rí àyàn gbùnrin wọn nígbà ó dìde ó lóun pe pàṣọ ó lóun pe lágbájá ṣo mọléèjì àbí ẹ̀gbọ́n interview bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ni pé káwọn try láti lọ rí àwọn kan talẹ̀ tún fẹ́ kí wọ́n lọ rí wọ́n lọ rọ́lọ́pàá ọmọ yẹn tún kọ lẹ́tà sọlọ́pàá because téèyàn bá ti lówó tí ò dẹ̀ ti mọ̀yàn ní nàìjíríà wọ́n make it before ìjọba èní kíjọba ìjọba tó lọ lánàá torí ìjọba àná ni ni petition yẹn ti bẹ̀rẹ̀ kò ń ṣe ìjọba èní ìjọba yìí nínú ìjọba yìí ni wọ́n ti wá pa á tó bá jẹ́ pé ìjọba náà nígbà yẹn tó ti kọ lẹ́tà sọlọ́pàá nígbà yẹn tó ti accept ẹ̀ tí wọ́n ti tí àwọn olórí burúkú tí wọ́n sọ pé wọ́n gbúdọ̀ accept wọ́n gbúdọ̀ wọ́n gbúdọ̀ fún ní protection order wọ́n gbúdọ̀ wọ́n àwọn yẹn pé kán filẹ̀ tán fi pa tó bá yẹ pé wọ́n ti dá sí kí ni bàbá ẹ̀ lè sọ the best thing nǹkan tí kí ni nílùú òyìnbó tí ọmọ bá wà níbẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí wọ́n á kọ lẹ́tà wọ́n á dẹ̀ gbé fọlọ́pàá ọlọ́pàá máa act on that to protect them that's why nígbà míì by man bless Canada and may God protect and guide Canada ẹ mọ itú tí ẹ̀yin àti threatin tí ẹ ti threatin yálà ya gbogbo ara yín lórí social media yìí àti gbogbo lèmi tẹ bá máa wá dẹ́sí lémi káàkiri that you destroying your system you going to other people's system also in abroad to destroy them to destroy their system nígbà yẹn báyìí tí máa sọ pé aláta aláta o àmì ara ń fún mi bẹ̀kan wọ́n máa bẹ ọlọ́pàá sí gbogbo sọ̀rọ̀ àǹdí ilé mi ni honestly like Kaidi, God bless Canada. God bless Quebec. God bless them for me. God bless me as well. God bless all Canadas. All God me. God bless all Canadians. You criminals, you kí ni bàbá Mohbad gan tó máa fẹ́ pé call a spade a spade. Ẹ máa ní bàbá ẹ̀ ò dá ìyá ò dá kí ni òfin dá? Bàbá ìyá ò dá ó fi sílẹ̀. Àwọn èèyàn divorce nílò òyìnbó náà tó máa tẹ̀ sọ fún ìyá tó bá rí pé ìyá yẹn dangerous to the children. Wọ́n ní don't come around the child again. What do tọ́mọ yẹn gan bá eighteen kó tó di they do put boundary between father and mother and then father and, and children or mother and children at times when there is danger between them I'm not saying anybody I will never support yamu yamu bad àbí mama wo àjàjà bó tiẹ̀ ṣe ló máa ń ṣe yàmàyàmá yẹn bọ́sọ́ ti rí sìn abẹ́ ẹ̀gbọ́ abẹ́ tí yín ti di yamu mi àmì ìyá Mohbad àti ìyàwó mi gan gbogbo fámìlì iná jọjọ bú àtẹ̀yìn náà tẹ́ ẹ bá ní ọkọ tẹ́ ẹ pa tán pa ọkọ yín àbí tó pa ọkọ tẹ́ ẹ lè ṣàlàyé pé bó ṣe jẹ́rìí tẹ́ ẹ tún máa jẹ́ ọlọ́pàá tẹ́ tún máa fi pò ọlọ́pàá yín sọ pé yẹ́sẹ̀ máa terrorize àwọn èèyàn wọn ní justice gbà. ṣé ẹ ti rí èébú kàṣàkàṣà lẹ́rí o kàṣàkàṣà ń bọ̀ o lẹ́yìn kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn bàbá kéṣekéṣe o kéṣekéṣe lẹ́sìn rí o kàṣàkàṣà bàbá àtìyá rẹ̀ ń bọ̀ lọ́nà o. ẹ gbà. if you take someone take their life looking up to me báwo lè máa fi ìtẹ́jú pé mo fẹ́ múnú wọn dùn I will not take someone life if I take someone I have I have lovely brothers junior sisters èmi dẹni gbogbo wọn wò they are all looking up to me báwo lè máa fi ìtẹ́jú pé mo fẹ́ múnú wọn dùn I will not take someone life. ẹ gbọ́rọ̀ tí ọmọ yìí sọ o ṣó tí Wùmí ti sọ fún pé òun take Mohbad's life ni kóun ba lè múnú ìyá àti bàbá òun dùn ni because nǹkan tó ń sọ ń sìn pé how can I take somebody's life to take to make my father and my mother happy well I don't understand nǹkan tó ń sọ ẹ jọ̀ọ́ ẹ please ẹ̀yin analyzer ẹ tún bá wa analyzer bá wa tẹ́tí kẹ́ gbọ́ o ẹ tún bá wa fetí àgbà ẹ fi wò ẹ fi gbọ́ o ẹ fojú àgbà kẹ́ fi wò o ẹ fẹnu àgbà kẹ́ fi sọ o ó ti eyín ẹ̀yin àgbàlagbà ẹ tún máa wò ó ẹ̀yin orí Facebook ẹ tún máa gbọ́ ọ̀rọ̀ yẹn pé ṣé ẹnìkan ti sọ fún ni pé ẹni tó pa Mohbad fẹ́ pa ó pa Mohbad láti please láti múnú ìyá àti bàbá ẹ̀dùn ni pé ìyá àbàbà àti bàbá ẹ̀wọ̀n ọ̀dùnnú sí family yẹn àbí I don't understand ẹ jẹ́ agbọ́bẹ̀ yẹn dáadáa. Done èmi dẹni gbogbo wọn wò they are all looking up to me mother di family for your family because because you are for your family alone àwọn poison mi wà dé pé family àwọn poison mi wà dé pé ikú òjijì is for your family alone decorated for your family because. ṣẹ́gbọ́n àwọn poison míì wà tó jẹ́ pé for ikú òjijì for your family alone àwọn poison you can see what this boy is saying that àwọn poison míì wà tó jẹ́ ikú òjijì for his own family alone yẹn mi pé poison yẹn ikú òjijì yẹn o àwọn kan ikú kan tó decorate Nàìjíríà o is for some certain people. gbogbo yín tẹ́ pa Mohbad lágbára ọlọ́run ikú àìtọ́jọ́ náà lẹ́yìn náà máa kú ẹ ní kú látọ̀dọ̀ ọlọ́run ikú ikú ẹ ní kú ikú ọjọ́ ọjọ́ tọ́lọ́run kọ fún yín ikú àìtọ́jọ́ ni short life lẹ́ máa ní all of you that have an in Mohbad state. because eh, ẹ ń ṣèyàn gidi family eh? I have a I have a lovely mother. I have a mo ní bàbá gidi. I have I have lovely brothers, junior sisters. Èmi dẹni gbogbo wọn wò, they are all looking up to me. Báwo lè máa fi ìtọ́jú pé mo fẹ́ múnú wọn dùn? I will not take someone life. If I take someone life because I want to make them happy, God will take their life too now. To to make me sad. If you take. Ó sọ ó nítorí pé is now saying authoritatively, indirectly to people, to the world that somebody who kill Mohbad who actually want to make either his father or mother happy. I want to ask, maybe are you sure the father and the mother of uh, Wunmi supported their relationship or what? Because what this boy is saying now, and eh, now said because I want to make my father and my mother happy, and now kill somebody Eh, God will surely kill those people also he's not saying that God will kill his own father or mother kò wá direct ẹ̀sà and he said there's some certain poison that actually meant for eh some your family ṣe gbọ́ kílà ni àwọn do? yìí want to ti gbogbo àwọn tó wà ní sítò gbogbo àwọn ọmọ Give gílẹ̀ respect I'm ọmọ òṣì ṣé ìyá tó bí no matter máa sọ pé òun bímọ ọmọkọ ọmọ. make someone life to make someone happy the person you take their life to be. ẹ̀yin ni ọmọ burúkú yìí ni ẹba orílẹ̀-èdè jẹ́ tí gbogbo ìgboro kan gógógógó ọlọ́run ìfà àtẹ́tí kọ́ọ̀sì ìbínú ọlọ́run ẹ ti ìbínú ọlọ́run sórílẹ̀-èdè wa ọlọ́run nìkan ló lè gbà wálẹ̀ anyway ṣá wọ́n lẹ́yìn tó gbégbé ìràgùn kẹ̀kẹ́ ló ní kó máa lagun ó lè sọ pàkọ́ sẹ́yìn bá dààmú wa no problem. if i been surely die too. Eh? You want to take somebody's life to do to keep another life. That life you are keeping, that life you are keeping will die a mysterious death in that, in a way that the ṣe ti gbọ́ ó tún sọ̀rọ̀ fún pé Wùmí o He is like you know why they send me they tag me this the moment I say Liam is wọ́n kàn sọ wọ́n kàn tag me pé Liam is greedy o mo dẹ̀ share and that's why they tag me this àwọn kan bẹ̀rẹ̀ sí wọ́n tag me different different one like but eléyìí wọ́n á kọ̀ tìbí side yìí they suggesting a lot of them to me that okay o oh, they want to protect Liam because of they kill Liam I mean they kill Mubad. sorry they kill Mubad because of they want to protect somebody e cannot they cannot they one thing I want you guys to know is that if they want to protect Liam Wunmi will not kill Mohbad because he want to protect Liam because if he will I mean if Mohbad is the father of Liam one lọ́jọ́ tí bàbá wọn bá ti kú ṣé jígì náà ló ṣe kinní kan wọ́n lọ́jọ́ tí yẹ bá ṣe kinní kan ní she kan ṣe you don't know ni There's a part that parents both parents have in both life of their children so èyí tó bá ti dín nínú wọn ipò yẹn lẹni tó bá ní àwọn orú ọmọ bẹ́ẹ̀ gbúdọ̀ gba àdúrà dáadáa kọ́lọ́run díbẹ̀ àdúrà tí mo ti gbà fún ọmọ mi tí mo tún ń gbà in fact vessel ìrandíran wa ò lè ìrandíran ẹ ò lè to twenty generation wọn ò lè ló tán because I know a place is something is missing even before the father died the moment the enemy succeed in putting things separating them I started praying ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àdúrà. I want to read. Let me take my reading glasses. Ó súnmọ́ ojú mi, ó tọ̀nà mọ́ mi lójú. Ah, I have a lot of things to do. Mo ì máa ṣe yẹn mo ì máa ṣe yẹn, mo fẹ́ call. Prime Boy is a stupid, is stupid. Prime Boy is, stupid. It is not his fault. It is Nigeria government who have neg I mean, neglecting, neglecting and useless to, don't use useless are useless to carry out proper investigation because they are very corrupt and useless. Prime Boy is the one. Useless. Prime Boy is the one feeling, feeding his parents. Can you imagine These idiots still have the God to be running his drug mouth in public. <laughs> Unbelievable. Um, mm, either they like it or not, they taking the uh, if Yoruba said they cannot do it, ọkùnrin ni ó gbé obìnrin mi haúsá ni ó gbé kogi ni ó gbé bí yorùbá bá kọ òtítọ́ sílẹ̀ haúsá ni ó gbé haúsá máa gbé tí ibo tí yorùbá tó bá kọ òtítọ́ sílẹ̀ haúsá máa gbé and then let me, let me tell you something um, mi ò sọ pé haúsá ò wíkẹ̀dù torí ẹ̀ tí <laughs> haúsá they are very strict they like òtítọ́ torí ẹ̀ wọ́n ń bìlí pé èèyàn lè parọ́ fún wọn ṣé ti dé bẹ́ẹ̀ ó ti wà ní òkè the case is ó ti wà lókè ọ̀yà ó ti yé ó ti wà lókè ọ̀yà ní tó kàn ṣẹlẹ̀ ni pé oníkálukú àkèrègbè ní everybody this time around ó bá júwèé bí tó máa fokùn sí lọ́rùn bẹ́ẹ̀ ni ó ti yé so you cannot really say the police the governor a ti sọ̀rọ̀ lánàá gbogbo àwọn èèyàn tí wọ́n bìlí pé ó dey involved for you to know it's not Wunmi alone that they are protecting. Janjastic <laughs> people, five people representative. and if those five people, they are um, also àwọn mẹ́ta nínú wọn big dada. Yes, that are involved. A lot of things happen about Mohbad. A lot of things happen. So a lot of people also fighting, trying the people thinking they are supporting women if you know the people they are supporting you be you open your mouth you won't be able to close it they are not actually supporting women, and that's why we are telling women to even if you if they have a fight and mistakenly something happen you should say it and now what now happen after that also that or other things also happen after that then you see we go straight we now go straight kò ní sí pé èèyàn ń kọsẹ̀ àwọn ọlọ́pàá gan ṣe mistake kò ní sí àyè fún corruption gan So if the is corruption, Wunmi and the Wunmi gave the room and the immediate family, that is Wunmi especially, gave the room. So tí wọn bá fúnyàn ní owó kò ṣáà ní corrupt ó ti yẹ yín mẹ́rin táwọn kò bá dẹ̀ ti máa demand fún náà kò ṣáà ní corrupt tí wọ́n bá dẹ̀ pariwo síta pé wọ́n máa béèrè fún corruption money o táwọn ẹ̀ bá dẹ̀ ṣe nǹkan sí tí wọ́n tún káàntì ẹ̀ bíi criminal wọ́n tó complain so ìyẹ́bí èèyàn máa ní solution but tó bá ti jẹ́ pé ó ń sọ̀rọ̀ tí wọ́n kàn tẹ̀ bí ẹjọ́ o wọ́n kàn tẹ̀ bí pé ìwọ gan tó ń sọ tòótọ́ ni criminal ni ní ìka so what do you expect ìyẹn bó ṣe jẹ́ it is well à ń lọ báyìí o èmi o ẹ̀yin olólùfẹ́ tèmi àgbà wa máa dalẹ̀ o mo dẹ̀ láìkí píṣọ̀ bàbá yìí o àná ọjọ́ <laughs> àná ọjọ́ valentine àwọn màámi àti dádì mi ráìsì wọn wọ́n ń jẹ ètè torí oúnjẹ wọn <laughs> dáàdì mi wá ń jẹ ètè wọ́n jẹ ètè àwọn mọ́mì mi ní àná bá tẹ̀ sọ pé kí n fi eléyìí sórí platform mi sí gbogbo èèyàn máa tún sá ni wọ́n máa ṣe bíi pé bóyá èmi mo fọwọ́ pọ̀ pé kí oúnjẹ lè wọ́n nẹ́jà wọ́n dẹ̀ mọ́ pé ibi tèmi wà yìí gan let me show you I even have a message for you before going before going kẹ́ lè mọ̀ pé àìsàn tó ń ṣe abọ́yadé gbogbo ọlọ́yà ló ń ṣù Ìdèfẹ́mi ẹ̀hẹ́ revenue Quebec James kakini ah, apart from this letter they sent to me you know i'm telling you about the letter they sent me long time ago when i newly came to Canada gbogbo owó tán fi ràn mí lọ́wọ́ ń gbà yẹn kì í ṣèmi nìkan ni owó welfare tí Quebec fún mi àti tó ń fọmọ mi gan <laughs> sọmọ mi ń ṣiṣẹ́ gbogbo nǹkan tán ti ẹ̀ sọ yẹn gan gbogbo àti tó fọmọ mi àti tó fún mi tó ń máa jọjọ sán papọ̀ ni wọ́n ní kí n dá padà there is it's not right they say ask me to dá padà bọ̀ kí la fẹ́ ṣe mi ni ah má fọ fóònù mi ah, fóònù tí ó jẹ́ pé kírẹ́dìtì ló bá dé. wọ́n ní ká san gba tó tiẹ̀ di lánàá mo ti rí níjọ́ mo ṣe rí lẹ́tà yẹn wọ́n wá ní pé méjèèjì tiẹ̀ tíráì kí n pè wọ́n lónìí pé tí mi ì bá ti pè wọ́n ní kíákíá báyìí pé wọ́n máa kó fọ́níṣọ̀ nu ilé ìmọ̀ ni à bí n kakuléètì ẹ̀ fún wọn tó bá tiẹ̀ ti ka owó yẹn kọ́ tẹ̀ jẹ mí wọ́n bá bá mi yìí tábà dẹ̀ kó fọ́níṣọ̀ sí kí la má máa fi sùn a máa lọ gba bọ́bẹ́ẹ̀dì lọ́dọ̀ ìjọba wọ́n ti wá kó wọ́n náà máa kó wọ́n fi wọ́n wọ́n tún ti fi interest sí o owó tí wọ́n fún mi nígbà tí mo dé tí àwọn United Nations kan máa fún yàn wọ́n ní kán gbà padà lọ́mi ó ń re wọ́n send message sí mi pé tí mi bá pè wọ́n kó tó di ọ̀nà kìíní kan sí wọ́n náà máa kó furniture nínú ilé mi má tiẹ̀ pè wọ́n sì jẹ́ ń pè wọ́n tó bá ti ṣe dán mi ìfẹ́ pè wọ́n lórí live chat jẹ́ ń wọnú. No? tí má ti fẹ́ pé wọ́n sì máa kọ́ọ̀tì ẹ̀rí pé mo ti gbé nǹkan mi wọ̀ kò fọ́nì ẹ̀rí pé mo ṣe rẹ́rìn kò fọ́nì ṣàkíyèsọ̀ rẹ̀ rí but let me see. ok òun rè kò tiẹ̀ dá kí ọ̀ máa kúrò kò dá kí ọ̀ máa Let me show you you see you see it It's tí mo fọwọ́ bò yẹn àdírẹ́sì mi mo fọwọ́ bò cover my address you see let me show you from the back. hello please contact us before February twenty-three so a day before twenty-three thirty should I read for you okay too so that we can give you information about your file and the arrangement for repaying your debit to the nìkan kìnìkan ẹ ṣáà ti rí hmm, ok mo ti rí nígbà debit to the history the travel the kìnìkan kìnìkan and the if you do not contact us by the date we are giving a legal receipt okay you do uh, yeah, um, ẹ wá kò and after okay màá tún sọ four hundred tó máa fi kó ẹ wá bá mi kó ṣé mi tí mi ò ṣiṣẹ́ do you know why they are sending this now because of maybe they believe that this is time of period of tax and tax ló ní wọ́n fẹ́ fún mi ṣé ó fẹ́ tó owó tí wọ́n fẹ́ gbà yẹn ni so that little change tó bá fún mi ní tax yẹn màá lè kó fún Quebec padà do you know why they sending me this because so that any tax I collect here or any money I see at this moment How to pay them back. They shook me like this. They don't want me to breathe. Let the poor breathe now. God will not make me poor. Okay? Eléyìí, the money they gave me that time, to it's the money that they, they giving to people when they come to Canada as a refugee. That's the money they calculate for me to pay back. At that time, I wasn't working. But, you know, I wasn't working. But some people at times they will they will give us uh, they will send me an error, maybe like sending some token to me and we we we tó bá ti gbà pẹ̀lú we send it to their account i'm not working you understand me not that i'm working they said the any money is that the money they use the money to send you an error At that time also they will send me to buy something for them when i help them to buy those things they will just they will, when, when they want to calculate you that's why they will tell you send back your account they will tell you to print your accounts the money that is there and a lot of people they ask you oh, that time oh this money what they they dash you need or what happened to this money how did you get it you explain the money I wasn't working oh but the money any money you know that's why they said I should pay fifteen how much now before it was the first time was fourteen thousand àbí twelve thousand later they increase it to the fourteen nísìnyí ó ti di fifteen wọ́n tún ní tán bá fẹ́ kẹ́rù lé mi wọ́n máa tún fi wọ́n máa tún san four hundred and kìnìún náà fifty just imagine the way what, what they are doing the, the the way they are the way they are molesting me you know this Quebec they are molesting me especially that day it, it's not Quebec o oh, the Canada is just molesting me they are just you know like um, I'm not working now. The little retire, I mean, the little money benefit they gave me, I'm using it to work more to pay the rent new, to pay the rent new. The house that I paid, the one I paid last month, not this month, last month, I collected the money from Nigeria. I collected the money from Nigeria to pay here. You understand me? So oníkálukú ló ní wọ́n wà láti tiẹ̀ But ti kó tiẹ̀ gbàdán tiẹ̀ sọ fún mi lánàá yẹn mọ̀ ni tó bá ti jẹ́ pé kán wá kó ah at least wọ́n bá ti wá kó ń sìn mí ọ̀ ní sọ pé mo jẹ wọ́n lówó mọ́ so whatever tí má dẹ̀ ti ní ẹ ti understand bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tó máa ń kò sí nǹkan tó bàdé pé kéèyàn bí gínege they just want to show me that they are weak I mean they are powerful than me no problem I don't I'm not angry about anything anybody is doing I'm not they say they want to come and take it before the that means if see maybe their uh, number is here so I can call them now telephone number or line um, let me call torí fáìlì tó máa rí pọ́n fẹ́ fáìlì tókìn tókìn àwọn kọ́bọ̀kọ́bọ̀ owó tí yóò sanwó léyìn tó máa rí pọ́n fẹ́ gbà padà gbogbo ẹ̀ náà máa fẹ́ kí n dá padà fún wọn. àbí wọ́kìn látọjọ́ tí mo ti dé báyìí we have been working I've been working since I came to Canada I've been using it oh abájọ oh Service Canada I actually know the meaning of the the name of the Service Canada any money you get in Canada you have to use it to Service Canada abájọ táwọn èèyàn máa fi ń sá lọ táwọn tó bá gbógun táwọn èèyàn báyìí àwọn èèyàn máa máa jalè wọn máa sá lọ but God forbid tábà ti sọ pé afẹ́ kúrò wọn máa ní kó ṣòkè wá síbí báyìí so tó bá wà nílùú Canada nsìn kó máa ṣiṣẹ́ amóye owó tí mo ti gbà láti ìlú nàìjíríà tí mo ti ná sí bíbá iná so ká má lè sọ pé òkè o nǹkan báyìí la ṣe pẹ̀lú owó adẹ̀ ń ṣiṣẹ́ kó yẹ papọ̀ máa fi sáfíìsì bíbá iná ni adẹ̀ jẹun tó da náà ọjọ́ tá a bá jẹun tó da ṣe la ó ga o gbogbo nǹkan náà kàn ṣe fún wa ní Quebec no problem ṣá let me call them let me call la write the number house, wọn náà fẹ́ kó ẹrù yẹn ọlọ́run jẹ́ kó tètè gbé kọ́ọ̀lù mi kò sí problem ẹ ṣe ẹ wá kó o bó mo ti fẹ́ rówó san five fún mi. mo ń bọ̀ nù ṣe nọ́mbà yẹn kọ I want to call them before I forget email yẹn mo ṣe rí lónìí ni àtànúnú ti send e àbí ìjẹta o mo ṣe rí ni it takes some times before I receive my email bọ́dà jẹ́ àwọn ará nàìjíríà náà ló ń ṣe pé kọ́ máa ṣe bẹ́ẹ̀ no problem àkọ́dá road àbí àdágbẹ́yìn mo ń sọ fún yín yẹn wọn ò ṣáà lè sọ pé mo jalè owó tán fún mi nígbà yẹn tán fi relief wọn tán fẹ́ gbà padà gbé mi kọ́lé fáìfù kò sí wàhálà no problem. gbogbo nǹkan ló ní expiring date ọjọ́ tó bá ti everything ló ní expiring date mi ò ṣe pa one two three four. thirteen February thirteen okay February thirteen ìjẹta náà ni today is fifteen wọ́n fún mi ten days mo fẹ́ pè yín I want to call. four R zero night. No ń jẹ́ kó and try to call again. Let me call ló tẹ́kọ̀ọ́ mọ́ this one. au service téléphonique du Centre de recouvrement du ministère de l'Emploi et de la sociale. Notez que nous vivons ce que nous échanges avec les citoyens se déroule dans le respect de chacun et avec courtoisie. Veuillez vous préparer à nous donner votre numéro de dossier ou votre numéro d'assurance sociale. Si vous connaissez le numéro du poste, de la personne que vous... joindre, composez-le maintenant, suivi du carré. Ou si vous connaissez le nom de la personne que vous désirez joindre, faites le 1. Prendre note qu'en tout temps, vous pouvez retourner au menu principal en appuyant sur le carré. Afin de nous permettre de bien diriger votre appel, Choisissez l'une des deux options suivantes. Si vous recevez présentement une aide financière versée par le ministère de l'Emploi et de la Solidarité sociale ou des prestations du régime québécois d'assurance parentale, faites le 2. Si vous êtes dans une autre situation, faites le 0. Pour service in English, press 9. Since June 1, 2023, public services are rendered exclusively in French. You need to qualify for services in English. To qualify, you have to be in one of the following situations. We if I go on speaker, it's not permitted. It's not good. I'm sorry. That's why at times I used to come when my daughter is around because she will speak French to them. I just hear little little. I can't. About ti months ago, frustration tó ń fún yàn ní Quebec yìí ó ti pọ̀ jù. This Quebec, they gave me frustration to God who made them. Hello? tọ́ bá ti gbé màá pa fóònù I will call this. Uh, I will come back again. I want to speak to them, but they redirect me.